sọ́nà lórúkọ ẹ̀ àbí. rárá lẹ́kàn. ok kí ló kí ló fẹ́ gbogbo àjẹbọ ṣe fún àwọn yẹn láyà yín sí i. Eh, ẹ kí ló fẹ́ kí ó ṣe fún mi ni pé bọ́lá tí mo ní ebi máa ń pa mí ebi máa ń pa mí. ebi máa ń pa yẹn láyà yín. ẹ eh, kò sí bí mo ti róúnjẹ tí ì ní jẹ. ó jẹ́ inú tọ́lẹ̀tì máa jẹ́ pwc máa jẹ́ inú takeaway máa jẹ́ inú abòwò pápánbalẹ̀ tó wá tún jẹ́nu láìlọ́ọ̀nù màá tún jẹ́ sí jíjẹ rẹ wò mo fẹ́ kẹ́ bá mi ṣe é pé anywhere oúnjẹ ebi òní máa pa mọ́ mi ní máa jẹun mọ́. ọwọ́ mi kò ṣe fọ́ọ̀tì ni àwọn bàbá rẹ̀ láyà yín ló ti jó ní pwd eh, kó tó ṣẹlẹ̀ ní bàbá yẹn láyà ó ti jẹ́ ní toilet but ó ti rí ní fana solutions ogún àjẹbọ ọmọ ṣe fún yín máa prepare concussion fún àwọn yẹn láyà yín ebi kò ní pa fámìlì ẹ mọ́ kí ló dé nǹkan tí mo ṣe fún Jonathan pẹ̀lú Buhari pé Buhari sì ebi ò ní pa Buhari mọ́ o ebi ò ní pa Jonathan mọ́ nǹkan tí mo ṣe fún ọ ni ṣùgbọ́n kò má mọ́ ẹ̀dùn ẹ ṣùgbọ́n kí wọ́n ṣe àwọn kàkọ́ sọ̀rọ̀ fún yín àwọn yàrá yà mí. àwọn yàrá yà mí ti gbé dé o ó má gbé fún kọ̀kọ́ sọ̀rọ̀ fún yín sí ló gbé sí àwọn kùdé mẹ́ta àwọn kùdé mẹ́ta oríta mẹ́ta. oríta mẹ́ta the same thing. Eh, yes see má wo ẹyin o no look back ah. if you look back ah, it will no work. egba don use left hand collect it from the gods. owó sí agency wọ́n máa dá fún yín àwọn lẹ́kọ̀ọ́ wọ́n máa dá fún àwọn yẹn láyà yín wọ́n máa dá fún àwọn ọmọ òbí. ẹjọ́ gba mo ti gbé bọ̀ mo ti gbé bọ̀ oríta mẹ́ta mo ti dé yìí o ẹjọ́ gbà o ọ̀rẹ́ o mo ti gbé wá o ah. ó dẹ̀ kí n tọ́ o kó i àmọ́ fi nǹkan sí o ní ìyá mi fi nǹkan sí o ó lẹ̀ ń wòye o ẹ wò ẹ rí báyìí ah, ah. ní ìdún o wọlé òde àtànú ta ẹ̀yìn yẹn wá jẹ o wọlé òdùn wọn fi máa gé sí ẹjọ́ gbà o ẹjọ́ àpẹẹrẹ bá ń jẹ o. owó bíi tí mo ti bẹ̀rẹ̀ yé owó bíi tí mo dé òmò rí pé ògo ló yẹ o bàbá gbogbo ògo ló yẹ o bàbá gbogbo ògo ló yẹ o yẹ bàbá gbogbo ògo ah, ló yẹ o bàbá ẹ̀mí mímọ́ wá jọba kó wá ṣiṣẹ́ yíyá yánu yánu. Hey. Shut ah. up olúwa mi ò ṣe lẹ́yìn àwẹ̀ three months ayérayé nínú àwọn ọ̀run ó ní kí n gba àwẹ̀ pé ní ìparí àwẹ̀ ìwọ olúwa yóò pèsè ohun tí máa jẹ ó ṣe àwọn tó dẹ̀ wá gbé oúnjẹ ìwọ àwọn dẹ̀ ṣe mistake wá tí wọ́n fi fi pure water sí ó ṣe ọlọ́run ẹ̀mí mímọ́ ìjà michael ló gbóúnjẹ síbi <laughs> òun ló mọ tẹ́sí mi jù ní gbogbo àwọn oúnjẹ ǹjẹ́ michael ni ah iṣẹ́ owó ìjà ah sẹ̀mó tí gabriel gbé wá lọ́jọ́ yẹn ó ti lọ ní kókónú ní láìpẹ́ ẹ̀ ṣé jésù mi. Ah, ah. hello hello ah kí ló dé ṣé igúnnugún lẹ́yìn ni. igúnnugún kọ àkàlàmàgbò ni. kí wàá ṣe ń di ẹbọ. mo ń kírun nídìí ẹbọ ni. ẹ wá mo gbẹ bẹlẹ wà náà. ẹ bọ kí lélẹ oní spirit tó bá ń gbẹlẹ síbí. ẹ wá gbẹnu lọdọ oní spirit tó bẹ ti di wa ṣẹbi mo gbé o ẹ bọ wá sí ibà ìfúnra. yàrá ẹja michael wà mí dúró pẹ̀lẹ́. ẹja michael máa ń dọ̀pọ̀ ẹbọ tó láta nù. ah yes orí michael ló bá kú mo láì gàta. ẹ ẹ sùn ní lọ́jọ́ tó láta fi. máa tó bọ́ bá láwọ̀ mi wá dani oúnjẹ ojú ọ̀gá bọ́ oúnjẹ oúnjẹ àjẹbọ́ oúnjẹ àjẹbọ́ ìwọ ni ìwọ ni oúnjẹ àjẹbọ́. Báyìí bá aṣọ, báyìí bá aṣọ rẹ̀. Jesus! Keep quiet, keep quiet, Jesus! Jesus! Hey, stupid pastor! Hey, Bakini, dábàá ní ta fún three hundred naira báàbù. Kafira kini. Yay! Get out! Yay! Yay! Sálọ! Sálọ! Sálọ! Èmi mọ ohun ojú mi ti rí, mo mọ ohun etí mi ti gbọ́, mo mọ ohun ojú mi ti rí, mo mọ ohun etí mi ti gbọ́, èmi mọ ohun ojú mi ti rí mọ̀mọ́ ohun etí mi ti gbọ́.